tẹsalóníkà kejì orí kẹta ní ìparí ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa pé kí ọ̀rọ̀ olúwa lè máa gbilẹ̀ kí ògo rẹ̀ máa tàn sí i àní gẹ́gẹ́ bí ó ti rí láàrin yín. kí ẹ tún máa gbàdúrà pé kí ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn ènìyàn burúkú àti àwọn ìkà nítorí kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́ ṣùgbọ́n olódodo ni olúwa òun ni yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi gbogbo a ní ìdánilójú nínú olúwa nípa yín pé àwọn ohun tí a ti sọ tí ẹ sì ń ṣe ni ẹ ó máa ṣe olúwa yóò tọ́ ọkàn yín láti mọ ìfẹ́ ọlọ́run àti ohun tí kristi faradà nítorí yín ẹ̀yin ará à ń pàṣẹ fún yín ní orúkọ olúwa wa jésù kristi pé kí ẹ yẹra fún àwọn onígbàgbọ́ tí wọ́n bá ń rìn ségesège tí wọn kò tẹ̀lé ẹ̀kọ́ tí ẹ ti kọ́ lọ́dọ̀ wa nítorí ẹ̀yin fúnra yín mọ̀ bí ó ti yẹ kí ẹ ṣe àfarawé wa nítorí a kò rìn ségesège nígbà tí a wà láàrin yín bẹ́ẹ̀ ni a kò jẹ oúnjẹ ẹnikẹ́ni nínú yín lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n nínú làálàá àti ìṣòro ni à ń ṣiṣẹ́ tọ̀sán tòru kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára kì í ṣe pé a kò ní ẹ̀tọ́ láti jẹun lọ́dọ̀ yín ṣùgbọ́n a kò ṣe bẹ́ẹ̀ kí a lè fi ara wa ṣe àpẹẹrẹ fún yín kí ẹ lè farawé wa nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a pàṣẹ fún yín pé bí ẹnikẹ́ni bá kọ̀ tí kò ṣiṣẹ́ ẹ má jẹ́ kí ó jẹun nítorí a gbọ́ pé àwọn kan nínú yín ń rìn ségesège wọn kì í ṣiṣẹ́ rárá ẹsẹ̀ ni wọ́n fi máa wọ̀lẹ̀ kiri a pàṣẹ fún irú àwọn bẹ́ẹ̀ a tún rọ̀ wọ́n nínú olúwa jésù kristi pé kí wọ́n máa ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ fún oúnjẹ ti ara wọn. ará ẹ má ṣe jẹ́ kí rere sú yín ṣe bí ẹnikẹ́ni kò bá gbọ́ ọ̀rọ̀ wa nínú ìwé yìí ẹ wo irú ẹni bẹ́ẹ̀ dáradára ẹ má ṣe bá a da nǹkan kan pọ̀ kí ó lè yí padà ẹ má mú un lọ́tà ṣùgbọ́n ẹ máa gbà á níyànjú bí onígbàgbọ́. kí olúwa àlàáfíà fúnra rẹ̀ fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo kí olúwa wà pẹ̀lú gbogbo yín èmi Pọ́ọ̀lù ni mo ń fi ọwọ́ ara mi pàápàá kọ ìwé yìí bí èmi ti máa ń kọ̀wé nìyí kí oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú gbogbo yín.